ẹ káàbọ̀ sí orí ìpele fun fat orúkọ tèmi ni bọ́láńlé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ orúkọ mi ni bọ́láńlé òní sórí ọlọ́run ọba òdẹ̀ wá ní fi ẹlòmíì ṣe mí gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyin Mọ́mọ́ ní gbogbo bikíbi tí ẹ bá ti ń wò mí yálà lórí ìtàkùn ayélujára ni àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí ẹ̀rọ amóhùnmáwòrán mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí orí ètò tèní lórí ètò tèní mo mú ìtàn púpọ̀ wá torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge lónìí a máa ma sọ̀rọ̀ nípa ọ̀nì kan Ni tí ó jẹ́ ọ̀ọ́ni ní ilé Ifẹ̀ ṣùgbọ́n tí mo tó lọ síbẹ̀ yẹn mo kọ́kọ́ fẹ́ kí gbogbo àwọn lọ́ba lọ́ba ní ilẹ̀ Yorùbá mo kí yín mo ṣe kábíyèsí o mo tẹ̀ o tá bá wo ààfin ilẹ̀ Yorùbá a máa rí i pé ọkùnrin ni ó máa ń jẹ ọba ṣùgbọ́n obìnrin náà máa ń jẹ adelé mo wá fẹ́ sọ ìtàn obìnrin alágbára kan báyìí fún yín ọ̀kan gbòógì obìnrin tí ó jẹ́ pé akínkanjú obìnrin ni tó jẹ ọ̀ọ̀ni ìfẹ́ ṣẹ́yìn ti gbọ́ rí <laughs> tó jẹ ọ̀ọ̀ni ìfẹ́ orúkọ rẹ̀ sì ń jẹ́ lúwo gbàgídà àwọn kan dẹ̀ sì máa ń pè ní lúwo gbagidarì òun ni obìnrin alákọ̀ọ́kọ́ àti obìnrin kẹ́yìn tó jẹ ọ̀ọ̀ni ní ilé Ifẹ̀ nítorí ẹ̀ ló jẹ́ dáa pé kẹ́ máa wo ètò Oyinmomo torí pé ẹ máa máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì lórí ètò yìí ó jẹ́ ọ̀ni ó fẹ́ kan nú àwọn olóyè ńlá ní Ilé Ifẹ̀ ó wá bímọ ọkùnrin kan tó ń jẹ́ Télú ọmọ náà fi Ifẹ̀ lẹ̀ ó wá lọ sí Ìwó tó tẹ̀lú Ìwó dúró ibẹ̀ ló wá ti jẹ Olúwo of Ìwó dè ní mo kí kábíyèsí o so obìnrin ìlú wo gbàgídà ó jẹ́ obìnrin alágbára gan tí àwọn ẹlòmíì kórìíra ẹ̀ torí pé ó lè wọ́n mọ́kùnrin ó kórìíra ọ̀lẹ ó kórìíra ìwà àbàjẹ́ ìwọ tó bá ti ṣẹ̀ ní ìlú á ní kó wá sí ààfin kó wá ṣe táìsì alámọ̀ ìkọ́ tó máa ṣe nìyẹn ìkọ́ táwọn èèyàn wá fi ní kò ń gbọ́ràn sí àwọn olóyè lẹ́nu orin ìlú wo gbàgìdà náà ló wáá jẹ obìnrin àkọ́kọ́ àti ìkẹyìn ní ilé Ifẹ̀ nígbà tó wà lórí ìtẹ́ ìlú tùbà ó tùṣẹ́ ọmọ ẹ̀tẹ́lú ló tẹ ìlú ìwòdó kan tí àmúwá ní orí ètò tèmi nìyẹn ṣùgbọ́n àwa mọ ìdí tí wọ́n fi wá ní obìnrin ò gbọ́dọ̀ jẹ́ ọ̀ọ̀ni Ifẹ̀ mọ́ ní ilé Ifẹ̀ ẹ̀yin onípìtàn ó di ọwọ́ yín o kò wá ní ju báyìí lọ lórí ètò yìí mo lérò pé ẹ gbádùn ètò yìí ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan kan tàbí méjì lórí ètò tèmi orúkọ tèmi ni Bọ́láńlé Onísítórì kò wá ní ju báyìí lọ ó dìgbà ó dàbọ̀ bá wa ká lọ ká jọ gbádùn.